everyone welcome to Toyeen Talks Abike Jagaban ni mo bá yín mú wá lálẹ́ ìkẹ́ fi ṣe dínà ẹ jẹ́ ká jọ enjoy olórí Faramade Abike Jagaban thanks for watching I'll see you in the next video stay safe stay blessed I love you all bye. àwọn àwọn láàbọ̀ àbọ̀ heritage àmọ́ heritage ń bù sọ́bẹ̀ tó máa yá wọ́n ti abọ́ wọn lórí live chat nígbà tá a bú ẹ títí wọn náà má fẹ́ yí mọ́ wa lọ́wọ́ sọ pé ṣe skate orí ẹ̀ burú mọ́dé mi ìfẹ́ dúró kò bọ̀ mí lọ́wọ́ mo fẹ́ bẹ open floor fẹ́mi ní voice note jẹ́ kí mi fún ẹ ní ọ̀rọ̀ dẹ́ndẹ́n búlá ọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣonú ọ̀rọ̀ ṣonú adójútì àgbàlagbà ló jẹ́ náà bó o bá rọmọ gidi bí tó o léèyàn ní tó rẹ́ bíbí ẹ tó jọmọ bíbí rẹ ni orí burúkú ò ní wọ ẹlẹ́jẹ̀ tó yìí orú ẹ̀sìn tó ṣe lórí Facebook ìwọ àgbà kọ̀stọ́yìn àgbàrá dáradára wo èjì portables yẹ portables àzúzẹ ó fúlọ ẹ ó dráàgì ó ní màmá ó ní ẹ̀rọ ọmọ mú yan gan ó ní ẹ̀bá rọmọ ológo bíi tòun nígbà ó máa dá òun ló mú gbó níwọ tẹ pé olórí burúkú ẹ àtùpà lantern igi wood firewood ló fi ń láìtì gbó ló fi ń láìtì sìgá lórí live chat ṣó yẹ kírú ẹ máa sọ̀rọ̀ sí portable kíwọ ló ní gbó kíwọ lè sọ̀rọ̀ ìwọ tó jẹ́ pé marijuana na ganja òun nìyálà já ẹ amú ẹ mọ́bẹ̀ ló ṣe sọ́dà kan náà kò ń ṣe nǹkan tó máa ń fẹ́ ṣe tẹ́lẹ̀jọ́ ta ti ka ẹ tó ló lọ sọ́dúndé wèrè kan ta ti ka ẹ gbogbo nǹkan tó gbé síbẹ̀ igbó gbogbo ẹ̀ ìjọ ẹ̀ ló tún fagídí kúkú wa máa lórí live chat ó wá fìbàjẹ́ ṣayọ̀ ó wá ń ṣorí burúkú ó wá ń ṣe rádaràdá rédeèrèdè títí ẹ wá ta títí ẹ wá jóná pátápátá ó di gúgúrú kò sí rí mẹ́ńdà kí ló fi àárọ̀ ọjọ́ ẹ̀ kó jọ ojoojúmọ́ ni mo máa ń bi ẹ́ báwo ni ìrìn àjò ọjọ́ ọ̀sán ẹ̀ ṣe rí tó fi wá dàgbà wá sórí burúkú tòkunbà bọ́dẹ̀rìn ẹ̀ sábọ́dù tó fi wá dàgbà jẹ́ra òfu títí tí ẹ fi wá ta wọ sixty gbogbo ẹ̀dá títí tí ẹ bá ti táwọ́ sixty ó máa ta tán dọjọ́ ogbó ni ó dẹ̀ kọ́ máa fi tatatatata yẹn lẹ̀ àṣogún ni fáwọn ọmọ tó ń bọ̀ àwọn generations yẹn ló máa tún lòyòkù kò lè yé ta títí ẹ ti ta ta ta ta ta ó ta wọ sixty ah àgbọ̀ òfu àgbàjá ti jà ti ní ẹ o ìyá ń di ìbàjẹ́ lọ́wọ́ àkan fìgbésí ayé ẹ ṣe o gbogbo ìbàjẹ́ to ń rà fáwọn èèyàn kò ràn anybody o àwa tó ń bú lójoojúmọ́ mo ṣẹ̀dé de kò tí ì pòṣù kan tí mo dé o èyí tí mo lọ bìfọ́ yẹn ò pọ́sẹ̀ méjì kí n tó tún lọ o mo ti sọ fún ẹjọ́ tó bi mí pé kí ni mò ń wá kiri mo ní mo lọ bẹ́ẹ̀ wojú ọ̀run ni bóyá ojú òṣù bóyá òrùn ràn ṣéyìn ò ẹni ánsà ni ńgbà tọ́rọ̀ lé ayé mi ò yẹ o tún sọ pé wọ́n ní mò ń gbé cocaine ẹ lọ wá nǹkan fìgbé sí ayé ẹ ṣe kí ló fẹ́ filẹ̀ fáwọn èèyàn gidi kí ló fẹ́ filẹ̀ fáwọn fáǹsì ẹ kí ló fẹ́ filẹ̀ fọmọ sórí burúkú yìí náà ló fẹ́ máa promote ló fẹ́ máa polongo a ní wá nǹkan gidi ṣe ṣé wọ́n rí káwa ráràbù fún nbc a ní ráràbù fún èyí tó jẹ́ tiẹ̀ la máa sọ because mélòó la fẹ́ sínú antecedent wèrè ìwọ tán dídí ṣe odidi abúlé arò fún ẹ wèrè kan tó ń lo odidi abúlé arò abúlé arò ló ń lò odidi abúlé bá bọ́ abúlé arò wọ́n ju tòkun bá èèyàn kan sí ó yá mélòó la fẹ́ sínú antecedent yẹn wàá ti balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́nu abúlé arò tó ń lò yìí close my door son close my door lọ ṣe jíńjà tì yẹn kó mú o mm-hmm. ó wá nǹkan gidi fi ṣe ó rò pé àwọn èèyàn máa ráyè àwa máa máa máa jókòó tiẹ̀ ọmọ fún mi níbi pàṣẹ ó dà pé wíìkì ló ló máa bẹ̀rẹ̀ ẹ̀mí ẹ̀ bọ́ náà ni ètò ló fẹ́ ṣe fáwọn DKY ìwọ nìkan worú ẹ̀sìn tó ń ṣe ráhùn tó bá yà wá sọ pé wọ́n envy kí ló wà lára irú wèrè ẹ tó rò pé ẹnikẹ́ni lè envy Tókunbọ̀ ilé tó kọ́lẹ̀ tójú rí dáa mọ́tò gbèsè tó o lò kò sẹ́ni tí ò lè gbarú ẹ̀ gbogbo yẹn ló ń gbé kinní kan kò sẹ́ni bọ́dì tí ò lè gbé aya pọ̀ṣẹ́ sí kò sẹ́ni tí ò lè lò má jẹ́ kí yẹn kó sí ẹ lọ́pọlọ lọ sinmi ẹ̀dọ̀ kó lọ sinmi ara ẹ kó sórí èjì tó wà yìí èjì tẹ́ pé stroke anything lè setting fún ẹni látòjú oorun ìwọ tó ń sọ fẹ́yàn kan kó wo kó rántí health ẹ kó consider health ẹ do you consider yours at all ọlọ́run ló lẹ́mìí òun ló lásìkò òun ló lo ohun gbogbo ọba tó lè jì tó lè pa ni ọba tó lè jí tó lè pa tó lè fi tó bá ń gbọ́ ọlọ́run ajídára tó lè fẹnikẹ́ni dára tó wù wọn ọlọ́run kankan tẹ́dá kan ò tóbi ó wọ ọlọ́run ló ṣe ń fi ẹ́ dára àbànújẹ́ tó ń ṣe yìí ó fẹ́ ṣẹ̀ sí ẹ ó fẹ́ ṣe ẹlẹ́yà ẹ ni bíkọ́sọ́lọ́run ò bá fẹ́ ṣe ẹlẹ́yà ẹ á fi nǹkan kan bù ẹ́ láṣìírí sọjí olè ẹ táàgì mi irọ́ mo bá lóòdù ẹ ẹlẹ́sẹ̀ ń sẹ́lá máa máa mu èmi wà bọ̀ lọ́wọ́ ó ti ń slow jù irú bóyá sọ pé òun máa bẹ̀rẹ̀ yẹn ẹ jẹ́ ń bá ṣí floor inú mi dùn bí mo ṣe gbọ́ pé mo ń gbé voice note jíbìkẹ́ bọ̀ báyìí mo kọ̀ kún sẹ́rìn kàkàkàkà voice note jíbìkẹ́ yìí náà nìkan ọ̀ṣẹ́ àwúre tí mo fún olórí burúkú gbogbo yín tẹ̀ ń lò nìyẹn wọn ò bí yín kú ẹ lè jẹ́yàn láyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló sẹ́ni tó máa mọ̀ yín báyé bá wá mọ̀ yín náà ẹni réèyàn gidi náà àwọn tó máa bèrè yín àwọn wèrè bíi tiyín náà náà máa máa wà attracted mọ́ yín kò ń ṣèyàn gidi kankan ayé mọ̀ nǹkan tẹ́ wà up to aside Abike Jagaban's um, you know, attack they see what you do to other people you are not the only one on this space go and sit somewhere stop your bullying defamation of character blackmailing and libeling of the innocent ones here Stop intimidating people with that nonsense you call blog. Orí ẹ buru. Ó rí bí blog a common, the most common job ń sìn ni blogging. The most common practice, the most common hat òun ni blog. Ó common jù. Kò sẹ́ni tó ń bọ́ ń bì báyìí. Ó tó nǹkan kò já mọ́ nǹkan kan. Ó rí Pablo by Polo by kí ni náà kọ́sìkò yé wa mo ṣàkọrí pé tó gbogbo kọ́lọ̀ jọ rádaràda rédeèrèdè ẹlẹ́sìn àrọ̀ gbogbo àwọn ẹgbẹ́ wọn róró àti bùbá wọn wọ skẹ́ẹ̀tì wọn wọ búbù nínú ilé pẹ̀lú àwọn ọmọ ọmọ wọn lè lọ fún family picnic wọn kọ́ lè host àwọn ọmọ ọmọ wọn nínú ilé wọn kọ́ lè ní day out wọn á tan live chat everybody a máa sọ pé mama god bless you ah kinní kan is beautiful nǹkan tó ń pè lágbára nìyẹn kò ṣerú orí burúkú tí wọ́n ń ṣe yẹsa wèrè ẹsa idiot ẹsa nuisance ẹ̀kọ̀ọ̀kan tó bá rí àwọn ìyá gidi àwọn àtàwọn ọmọ ọmọ wọn wọ́n wà ń bẹ̀ wọ́n lè kó wọn travel ó lè tin àwọn ọmọ ọmọ ẹ̀ lọ síbi báyìí you know ẹ máa rí impact grandparent grandma grandfa eh, grandpa nínú ayé wọn kò ń ṣerú rádaràda tí wọ́n ń ṣe yìí sẹ́ ẹlẹ́sìn ni ẹ̀. E bó bá ti lọ kí sanṣíòsì èṣù owó bàtà bata ìyẹn àwọn bàtà burúkú bàtà sọnù ó máa ń nà sí kámẹ́rà ni ẹlẹ́sìn àárọ̀ bó bá gẹrí ìwèrè ọmọ gẹrí okó fún ẹ ó máa máa ṣe bí èèyàn gidi ni tó bá ti kí àwọn gíláṣìsì wèrè táwọn sí dáìbà ó ní three for thirteen euro ó máa kọ kámẹ́rà sí torí ọmọ ojú ọ̀rọ̀ lárí ni ẹ ò bọ́ lálé ọ̀rọ̀ iwo ni nìkan yìí Lo máa sọ pé o jẹ ṣégé ìyà ń kékeré ìwọ nìkan ló máa sọ pé bàbá ẹ lówó owó náà fi tọ́ ẹ ìwọ kan náà ló já tíkẹ́ẹ̀tì ní tó géètì ọmọre kan wá mọ́ já tíkẹ́ẹ̀tì ní tó géètì láyé ọjọ́ òun iṣẹ́ àwọn ọmọ àwọn ọmọ wèrè àwọn dáńbáńzá ọmọ olè ọmọ tí ò ní lárí tí ò ni bẹ́ẹ̀ ni àwọn post tó máa ń wà honourable gbà yẹn àwọn èèyàn as secretary receptionist typist ó lóríṣiríṣi tó máa ń pè wọ́n láyé jọ̀hún ó rí kó o mọ̀ pé iṣẹ́ tó gbà bíi táwọn mo ní dáńfó ni ọ̀gá mi mo lu ẹ̀yẹn tí báyẹn ti lọ ti lọ́kọ̀ ìgbà tíkẹ́ẹ̀tì kò ìgbà tíkẹ́ẹ̀tì iṣẹ́ ọmọ jẹ̀ka ló yan láàyò láti kékeré kò yà wá lẹ́nu pé akówárapá ara rẹ̀ wá dàgbà ó wá yànà kí ó yàyàkuyà sórí bíbà kékeré ni wọ́n ti fi hooliganism tréni rẹ̀ ìyé àti bàbá ẹ̀ ló lajúlẹ̀ ló dìdàkudà ló lọ́jà tíkẹ́ẹ̀tì bí àwọn agbèrò anakumala anakumala anakumala sọsí kí ó ya wèrè ni èmi àbíkẹ́ ló ń halẹ̀ mọ́ ó mọ̀ péjọ́ ti máa wà nílé fún ẹ máa fún ìyá ẹ̀jẹ̀ kù wàá jẹ́ pa tó lọ́rọ̀ èmi lẹ́nu ni ìyálàjà ẹ̀ ikú pa yàláyà yàláyà pọ̀nrin máa pọ̀pọ̀ pọ̀n gbà ẹ̀ ìwọ tó ṣí ìkòkò ọbẹ̀ wèrè kan tó ń jẹ ní ṣé tọ́kì kan ní wèrè ẹ lọ tó ṣí pọ́ọ̀tì tó lóò sí ẹja lẹ́jẹ̀ dàbí èbìrì ipò tán ti fepo bá ti ẹ̀jẹ̀ bó wú ni o bí ẹ̀wà tán fẹ́ fi díkàrà tán wá gbàgbé sínú ooru ọlọ́run ló mọ orúkọ lọ́tẹ̀ já ẹ ní you don't hit healthy aṣálẹ̀ jẹ́ oníṣàsùn kò sóúnjẹ gidi lára kò sáṣọ gidi lórí kọ gbogbo ẹ̀ náà pàṣíwọ̀bọ̀wọ̀bọ̀ játijàti rédèrèdè ni kókó gbogbo àwọn bá lé ní Ọ̀ṣọ́dì sọ́run ọwọ́ nígbà tó jẹ́ pé àwọn tó ń tẹ̀lé ẹ̀ wọ́n wà blinded to fashion kò wọṣọ òṣì aṣọ jákujàku kò sáṣọ ẹ̀yẹ ẹyọ kan lára ẹ̀ tó bá wòye tó máa mórí ọmú ẹ̀ jáde wàá wòye tó máa gbé gbogbo òbú ẹ̀ jáde wàá gun sí àwa wàá wá kọ̀dí síta wàá lóun jó olórí burúkú bó bá ṣiṣẹ́ rí lẹ́yìn Fẹlá kò sí Fẹlá mọ́ láyé àwọn tó ń ṣiṣẹ́ lẹ́yìn Fẹlá láyé jọ̀hún pàápàá gbogbo wọn báyìí ni o ti re wọ́n wọ́n tojo tọ́jú àwọn ọmọ ọmọ wọn wọ́n wà nínú ilé wọ́n ti fàyè wọn fọlọ́hún àsìkò yìí wọ́n fi ń gbàdúrà ní sọ́lọ́hún kọ́lọ́hún jọ kó ṣàánú àwọn kó ṣàánú àwọn generation o máa ń níbi tíyàn ń ori orí dé tíyàn máa gbà fọlọ́hún tó jẹ́ pé gbà fọlọ́hún nìsín ni téèyàn máa rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́hún tó máa tọrọ àìsíkí tó máa tọrọ ọjọ́ ọ̀la tó máa tọrọ ọjọ́ iwájú tó dáa fáwọn ọmọ yìí tí wàá jáwọ́ nínú gbogbo iṣẹ́ burúkú iṣẹ́ nọ̀bì iṣẹ́ olè iṣẹ́ kábàyàn jẹ́ iṣẹ́ káfẹ́nu fàwọn ológo wálẹ̀ èwo ni wọ́n wá gbé nígbà òwò at your age anakunmọ̀lá ah, àchàì tí ẹ bàjẹ́ wà láyà zàrí ọlọ́mọọmọ ìyá ọsọ́tọ̀ ó wá àlákà ẹ̀ ó bà tiẹ̀ jẹ́ ó fi orí igbó fàdánù ó fi ta ọlọ́rẹ̀ ó fi gbà ọ́ lálejò bí ẹ bá ṣe pórí rẹ burú tiẹ̀ ti ta ó ti jóná kẹlẹ sí nǹkan àlùbáríkà gidi tí ó tara ẹ jáde ọ ní kún fún gbogbo orí burúkú gbogbo òfò gbogbo àdánù gbogbo ẹ̀sìn àti nǹkan tìjú tó ń dánwò lórí social media kà yọ kà dà fún ọ. ìwọ́s as idiot má lọ wà má lọ gbọ́ ò ṣó mọ̀ pé mi so máa fi mí pa ni mi ní fún ẹni táì worú wèrè tó sọ yìí sìn ọlọ́mọ ẹ ti dẹ́ẹ̀dì ìwọ ò wá gbóhùn èèyàn kan pàfẹ ẹni tó ti dẹ́ẹ̀dì ló wá gbé ẹ dìde báyìí lórí ọ̀gá ó sáré fò dìde ni ó wá fún fóyè kẹjẹ. ó ti gbẹ tọrùn tọrùn ó ta ló ló ń pè mí ìsìn sweet àtìmí kan ló ń pè mi mọ nǹkan tó ṣẹlẹ̀ these days àwọn boys á kàn máa lé mi káàkiri kí ló ṣẹlẹ̀ gangan náà kí ló ṣe yáyún ẹ fi mí lẹ̀ oh god sweet at mi lélẹ̀ iná ó sweet yìí i'm going to wait i want the call hmm, um, bẹ́ẹ̀ ni sàn fún ajé láti bẹ̀rẹ̀ mo dúró tí kò yẹn kọ̀ fún ọ um, i don't want to be climbing. for her and all voice note in the group will be played as well. I promise. Ó ti gbó ó ti gbójú sísì lọ. Tokunbo ah, Aṣabi Aboderin, the CEO of Enterprises Àwa Níṣẹ́ Lọ́wọ́, ọ̀pẹ̀lẹ̀ fọ́lọ́hún ọba òkè. Um, ẹ jọ̀ọ́ ẹ̀yin mọ́mì tẹ́ wà ní sixty two torí mommy gidi ni máa pẹ̀yìn tẹ́ je ya ìyá alálùbáríkà Mommy la gbọ́dọ̀ pè yín ẹ́ a gbọ́dọ̀ pè yín mọ́mì torí ẹ jẹ́ àwọn ìyá alálùbáríkà ẹjọ́ ṣe lọ́jọ́ orí yìí ṣáárí ìkọ̀kan nù yín ọlọ́run tẹ̀ ní jẹ́ ká téèyàn máa máa ṣẹ̀ṣẹ̀ máa ṣe báyìí i am the ceo of kí ni ṣukura gan pàtẹ kí ni sáràtà ń polówó gan tó ń pè rẹ̀ ceo ṣé lórí kíní four one nine tá mọ́mọ́ yìí àwọn àgbo gbájú ẹ̀ kò gbáyàn kò talé tí ò exist. useless eh? non-entity girl i know she's dead. Eh, all of you are dead. irọ́ o wàláì tó bá jẹ́ bí àwa ò lè dẹ́ẹ̀dì àwọn ọ̀rẹ́ wọn kún bí dànù wíwà sí yapa. ẹ eh, bọ̀ sórí téèyàn bá ti jẹ́ òkú alààyè ṣó mọ̀ pé wọ́n ti lu along gun eh, ó máa rí ẹ̀kọ́ tó lè connect pẹ̀lú àwọn ará ayé ó lè já wọn bí òkú bí òkú bí tiẹ̀ náà ló ṣe mọ́ sọ pé àwọn fi wà sí ẹ wọ́n ti dead ṣó mọ̀ pé wọ àtòkù ẹjọ́ ń communicate òkú ló sì ń wẹ̀ fún Dublin jẹ́ káwọn èèyàn mọ̀ antecedent pé tó kú olókùú bá ti kú ní Dublin wọ́n níwọ̀ ló máa ń ṣàyà gbangba pé wà bá wọn fọ̀ ìkìyà burúkú seven book of Moses ó ti ń lò ó ti pẹ́ tó wá tẹ́ tó wá ṣẹ̀sìn lórí Facebook olú ọmọ tó rò pé ó máa rí ẹnfàṣẹ wèrè àfìdí jálẹ̀ òun làbí kẹjàgàbà ó ṣe ẹnfàṣẹ dànù ó sáfọfọ tiẹrú bá àyà ẹja ó ní fake herbs fake àgbo àgbo tó ń pààyàn ojú wa ló ṣe mú kinní kan lọ́jọ́ sí wèrè nígbà tí ìṣẹ́ sì bá ẹ̀ tó lóun ṣe àgbo lórí iná pé kàn máa kọ́ sí dì tó lọ ra òrí tó ra gbogbo ẹ̀ játijàti tó lóun ṣe àdódùn ibi tíṣẹ́ bá ẹ dé ó lè ní wọ olúṣọlá yusuf sọ ó ní o lè ní ẹ gbogbo nǹkan táwọn jọ ń rà táwọn máa ń já lébẹ́lì kúrò tó máa lẹ́kí ní títì ẹ mọ́ mo sọ yẹn pé nǹkan tó ń ṣe yẹn àwọn CEO wọ́n yapa àìmọye sí ògàn lálágbọn tó bá dá lágbọn tó kún bọ tó bá rá wọn sí ògbọn ṣe plenty sẹ etí ẹ á dín ojú ẹ á fọ ẹnu ẹ á ṣe yàmá yàmá àìmọye sí ihò lálágbọn ó gbádùn ó wà òkè ìgbóná ń ṣe ẹ́ yèyé má fetí gbọ́re yèyé má fojú ríre ọ̀ Facebook mo rí i pé mo ti nà ẹbi tó ti pẹ́pẹ́ lẹ́ni ah tó bá ti sáré bọ́ta tó ń clench orí tó ń ṣorí báyìí bí orí ìnà kí mà yá o yẹn mo mọ̀ kí mo ti get ẹ̀ orí rọ̀rùn ló máa bá dé fún mi o mi ní bẹ́ẹ̀ fojú mi sí kò sí face mi bẹ́ẹ̀ àmọ́ tán bá ní ta ni aládàánú. No ta ni eléríbú nọmba one ta lẹni tó lọ ti àlákà Tókunbọ̀ ìwọ ni ẹ̀sìn tó ṣe yìí náà tó tí ẹ ta débi pé ru gàǹbàrí fi ẹ pa ó ń pariwo Tókunbọ̀ Tókunbọ̀ ah ọlọ́njọ́ má gba yìí lára mi ọlọ́njọ́ má faṣọ yèmi àbíkẹ́yà ọlọ́njọ́ má faṣọ yèmi àbíkẹ́yà má gbèyàn láàyè láti yaṣọ yìí ara mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi afẹ́nifẹ́re mi náà ọlọ́run ò ní faṣọ yìí yẹn yà ẹ ní dàbí òkú tó ti kú tipẹ́ tí wọ́n ti ẹn bámù bíi ti Tòkunbọ̀ sixty ó ti dàbí òkú tán ti ẹn bámù Ọlọ́run ti gbà sí mi lọ́wọ́ ẹ̀ ìsinmi ti jìnnà sí kò ní ìsinmi láàárọ̀ kò ní lọ́sàn kò ní lálẹ́ Yàyà Gàmbàrí ẹgbẹ́ ọmọ ẹ̀ bóyá kẹrìnjì ìyẹn fàyà pẹrẹpẹrẹ báyìí ní orí Facebook ó yẹ kó gbèdé fún mi yàtọ̀ sí àwọn ọmọ tí wọn ò kọ́ tí gbóná ń ṣe ó ò ní rèmi àbí stoop solo wọ́n máa sọ pé lágbájá ń ṣe ṣó fún mi mo fẹ́ bọ́ta mo fẹ́ dá wọn lóhùn dáta ni lóhùn olórúkọ làbùkù máa ń wá ṣé mo ti lówó àbí mo ti tó àwọn bàbá Ọọ̀ni of Ife láyé ni àbí mo lówó tó wà sáyìndé lọ sí orí YouTube lọ wo iye àwọn èèyàn tó máa ń sọ̀rọ̀ àlùfàǹṣá sí wọn ṣé wọ́n wo bẹ̀ wọ́n mọ̀ bóyá wọ́n wà láyé àwọn tí wọ́n lè débi tán wà láyé tí wọ́n lè bá rú àwọn èèyàn tán bá jókòójókòó láyé tí wọ́n lè tú ìpọ̀nrí máa pọ̀pọ̀ wọn ò lè débi tí wọ́n wà àwọn làwọn ń rànú ẹnu wọn yẹn bíi typewriter àmọ́ ṣẹ́ni tó wà lókè fẹ́ mọ̀ bóyá ara rẹ̀ ń bú òun ẹni tó wà ńlẹ̀ náà ò lè kọjá lẹ̀ tó bá sápamọ́ síbẹ̀ tó lọ fẹ́ farọ́ òkè wálẹ̀ òun lọ́rọ̀ ẹ̀ àtọ̀rọ̀ àwọn wèrè tó máa lòun kó jáde yẹn wo Facebook lénìí lọ́wọ́ yẹ percentage of èèyàn tí wọ́n bá tiẹ̀ jẹ́ lọ́mọdé lágbà tí wọ́n dẹ́ lóhùn padà àtàwọn tí wọ́n dẹ́ lóhùn kó wá wò sí ti tèmi àbíkẹ́ àwọn tó déédéé wá bẹ́ mọ́ mi tí mi ò dá lóhùn di ọ̀la àwọn náà pọ̀ jù wo Sunday eh Sunday kí lorúkọ Sunday tó wà lọ́dọ̀ ẹ dúdú yẹn ọkùnrin yẹn tí wà á tiẹ̀ ń jà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ó bá jẹ́ pé ìwọ jẹ́ àgbà gidi ni gbogbo ìgbà táwọn ọmọkùnrin yìí ń bú ẹ àbí ẹ tán dẹ́ ẹ lóhùn padà torí wọ́n ló kọ́kọ́ bú wọn àti kébì agbagídí ò ní dáhùn ó ní bó ṣe máa wí ìnù wọn àmọ́ gbogbo ogun ni wọ́n fẹ́ jà ó wá di alábùkù wàá fẹ́ bú ara bú wọn wàá rárá bú fún ìyàwó wọn wàá rárá bú fún àwọn ọmọ wọn ó dẹ̀ fẹ́ kán dákẹ́ ìsọ̀rọ̀ ní gbé sí social media era láwa yìí bó o bá fún wọn léèbù kan àwọn náà á padà fún ẹ ní mẹ́ta nítorí pé àgbá ẹ ti so yan gan mọ́dì ìbá ṣe pé gbà tó ń bẹ̀ ẹni tó máa sọ pé ó dáa màmá ẹ má bínú àtúwá bẹ̀bẹ̀ ó fi rẹ sórí ipò àgbà má sùn mọ́ wọn má bá wọn jà kò bá rọra wà bó ṣe wà yìí ó mọyì àwọn tó ń ṣọ́ lọ kúrò nù bíbà yìí wọ́n aṣọ update fún mi màá kọjá lẹ́gbẹ̀ẹ́ mi màá sì rí pé mi nọ́mbà wí màá sì ṣe bí ẹni pé mi ò rí because kò sí nǹkan tó fẹ́ pè mí àti wọn pọ̀ jórí bíbà yìí lọ so kí ni mo fẹ́ pull unnecessary stunt àbí tí mo fẹ́ sọ pé mo fẹ́ dá wọn lóhùn fún bó ṣe wá náà ṣe máa ṣàn lọ so mi ò ń bọ́ dára mi cause mo mọ̀ pé a whole lot of them a lè pàdé táyé máa fi parẹ́ i'm telling you ayé yìí tóbi gan ẹlòmíín abú ẹ wo smc arẹwà ó ti bú mi bú mi bú mi bú mi bú mi bú mi bú mi nígbà tó yá ṣe kò sùn mo dá lóhùn bí ẹ méjì bí ẹ orí kí n fún wọn nírú táìmù tí wọn máa bọ́ta ojoojúmọ́ àbíkẹ́ bọ́ síbi ojoojúmọ́ eléyìí bọ́ síbi ojoojúmọ́ bó bá bá mí ní ẹja lẹ́ni náà gbogbo èébú tó wà nílẹ̀ náà ló máa fi bu gbogbo ọ̀rọ̀ tá à ń sọ́n sí tó láà ń gbogbo ẹ̀ nìwọ náà sì máa lò na your style. ó bá tọ́jú ẹ̀ sínú vault ni right now òun píìkì ẹ̀ káàkiri pàápàá kó lè rí gbogbo ẹ̀ lò òun náà mọ owó èsì ẹ̀ ó sínú àgbà gidi tó fi rẹ̀ sí ipò àgbà àgbà rádaràda ẹlẹ́sìn olódo jati èèyàn játijàti rédèrèdè òun ni ẹ ṣé mọ́tò tó jẹ́ pé gbogbo èèyàn ló ń wà káàkiri ìlú òyìnbó ni wọ́n sọ di bàbàrà tó bá ti bọ́ sínú ẹ̀ báyìí wàá ṣáná sí i wàá bẹ̀rẹ̀ live chat wàá ṣe five minutes wa tu dake wàá tún padà wá another ten minutes nítorí àtijẹ àti wọn ti wà níbi tó ṣòro níbi tó le <clears throat> àwọn tí wọn bá ti wá bẹ́ẹ̀ ṣerú ẹ̀ sí yẹn àwọn ni wọ́n máa ń pè lọ́lẹ̀ nínú iṣẹ́ ọ̀lẹ gbogbo ohun tẹ̀dá ń fowó ṣe láyé lọ́lọ́wọ́n ọba ti gbà fáwa yìí láti fowó ṣe nínú ọ̀lẹ tẹ̀ ń pè wá gbogbo nǹkan tẹ̀dá ń ṣe ní dáadáa oríire láyé òun lọ́lọ́run gbà fún wa wà láàyè àfẹ́ni tó bá sọ pé ti tòun ò tóun mo dúpẹ́ ti tèmi ní gbogbo ọ̀nà pàápàá bó ìwọ́wọ́ kò sí sinmi láàárọ̀ kò sí sinmi lọ́sàn-án tó bá ní àwọn ojúgbà ẹ̀ tán jẹ́yàn gidi àwọn ogun á máa pè é lẹ́kọ̀ọ̀kan pé Tòkunbọ̀ ṣó máa ń sùn ṣà ó ṣe fa àwọn ọmọ yẹn lẹ̀ pé kò lè ráyè àtẹ́ǹdì sára ẹ̀ ọjọ́ kan ọjọ́ kan wàá kọ̀ rí pé cardiac arrest á kọ̀ gbé ẹ heart attack wàá kú dànù accumulated stress fatigue á kọ̀ yọ owó ẹ̀ láwo láìpẹ́ ọjọ́ bó ṣe yọ owó Foyeke ẹni àdánù ni ò ní ò láǹkúrí ò réyàn bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìfúnnú àtẹ̀dọ́ ẹ ó ti jẹra papọ̀ akúrírí akúmámojú di olóòórùn má tẹ́gbẹ́ ẹ̀dá ẹni tọ́lọ́run òjọ́ lójú téèyàn òjọ́ lójú ni ẹ Tókunbọ̀ abófòrìn yèyé má fojú ríre má fetí gbọ́re yèyé má fẹnu ròyìn rí ọ̀fẹ́ Facebook ṣé wọ́n wá wà nù yàn gidi ni táwa yìí fẹ́ máa fún lákòókò wa te mi precious mo tún ti plan the next holiday mi like I said hmm? mo máa plan the Christmas bo. so ẹ ẹ̀ lè rí mi bẹ́ẹ̀ ṣe máa ń mi ọjà sì kúnlẹ̀ rẹpẹtẹ mo sọ fún yín pé kò dìgbà tí n bá sórí social media pé mo láwọn tèmi tẹ́ pé tán bá ti pèpè kó ṣe pé àní grow kọjá báyìí tó bá ti yà ó ń ṣe láàárín ibi tó wà toxic ẹ̀yin ọ̀tá ẹ̀yin ẹ̀yin onílara ẹ̀yin tẹ́ pé nǹkan ti yín ò kí ń tó yín gbogbo gbà tẹ́ bá ti rí ará ilé kejì yín tó gbé lẹ́yìn náà máa lọ gbé ohun tán bá ti ń ṣe lọ́hùn lẹ́yìn náà máa lọ ṣe bóyá ẹ forí wórí ẹ ti gbàgbé pé àkúnlẹ̀yàn òun làdáyébá adélé ayé tán lójú ń kan gbogbo wa ẹni orí bá máa bá ṣe ló máa bá ṣe wọ́n ní bọ́ bá ń gún yánnú odó tó ń ṣe pẹ̀lú èpo ẹ̀pà wọ́n lẹ́ni tó máa yó máa yónú kínkìnkín yẹn bọ́n bá wá fi agbádá kan fi gbé oúnjẹ lé náà fún ẹ̀yìn náà olójú kòkòrò náà ò ní yóò bí ò bá délé kejì á lóhun òyò ni òun lọ̀rọ̀ ru yín pé gbogbo ohun tẹ́ bá ti kójọ lọ́tún lọ́sìn náà ẹ kì í yó ó yó tó kún bó ò torí ẹ̀ jẹ́ èèyàn ìwọ yìí náà ń dáṣọ sí ẹ lára ìwọ náà máa kó góòlù gbègbè pàǹdà fún ìwọ náà máa kó yẹríǹgì fún ìwọ náà máa dáwó náà máa ti fi wọn fi introduce èso èsì sí ẹ àwọn ọmọ wèrè low life àti wọn ń tẹ̀lé ẹ owó lásán lèèyàn kan tọrọ owó tí ò yẹ kó fa wàhálà pé kò ṣàánú òun àtọmọ méjì òun ló bú sẹ́kún ní àná ló bẹ̀rẹ̀ sí ní gbé wọn ṣépè òun gbé aláìní ṣépè pé èpè ló máa pa bó ṣe wá bẹ́ẹ̀ yẹn ayé ẹ̀ máa bàjẹ́ ni kinní kan ló máa ṣe ni nítorí pálá ìní wá bá ẹ o dẹ̀ pé rẹ lólówó kí ló fẹ́ fún un àwọn ẹlòmíín wà tó jẹ́ pé jíjẹ mímu gbogbo ìdílé kan àwọn ni wọ́n ń gbé àwọn náà máa gbé gbogbo ẹ̀ pátápátá àyìn àwọn àwọn àwọn àwọn philanthropists ni o oúnjẹ tí ìyá tí bàbá táwọn ọmọ owó school ó oh, pastor, kan wà níbì kan bóyá pọ̀rẹ́kọ̀d um, can someone remind me I can't remember his name he's an Igbo man from the east tó bá ti kì wọ́n mọ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn lójú títì á fáwọn ọmọ wọn sí school á fún wọn nílé á fún wọn gbogbo ẹ̀ wo alàgbà Gabriel tó jáde lánàá tó kún bọ̀ wọn bí ẹ kú mo ti gbé ẹ jáde mo ní mo bọ́ ẹ lọ́wọ́ mo fẹ́ gbé ẹ jáde orí ẹ burú ìwọ tó rówó jẹun lẹ́nu ọjọ́ mẹ́ta ìwọ bá bìkẹ́ olóò fẹ́ balansi kí ló fẹ́ fi kún alákìsà ó lè kleptomania ìwọ tó wá sí bíbáyìí tó wá jí wọn ní yẹríǹgì ní pẹ́kàmù tó dọ́gbọ́n wọ ọbẹ̀ tó ti yọ bíi méjì lórí ikọ̀ tó ti dà sápò láwọn àsìkò tó máa ń wọ dírọ́ọ̀sì ìwọ ní olóòórùn olú ayé alákìsà ó má ṣọ́tá fíìmù ẹni kaba kò délẹ̀ kò désàlẹ̀ tó tún wọ báàgì báàgì ìsábẹ́ tó wọ̀ wá sí pẹ́kàmù ṣé wọn náà ló wá fẹ́ máa ṣe bí alára orí ẹ burú o ti sick òun ní gbé ìyá ẹ dìde báwo ikú pààyà ẹ ó ní nísinmi ò ní sùn màmá bẹ́ẹ̀ ṣáná sí báyìí wọ́n ló ti jáde bẹ́ẹ̀ ni kó jáde yẹn nísinmi jìnnà síkùnrin máa pọ̀pọ̀ ya láyà bàbá ńlá kó bá bá ẹ òfò ni wàá ṣe ṣé òun wáìn ni àbíkẹ́ ni nàá sábọ̀d <laughs> wo màá gbà sí mi lọ́wọ́ ẹ̀ ráúráú ìwọ olè aláfọwọ́ra ìwọ tẹnu ẹ ọwọ́ ẹ ò tó ẹnu ìwọ tó jẹ́ èèyàn nú ayé àfi kó má ṣe bàjẹ́ èèyàn alárabù aláyé tàbí ti gúgúrú thank you admin you remember that video of cctv of impecam aláfọwọ́ra wọ́n tán ní tó bá wọ mọ́ street wọ́n ló máa jalè níbo wọnú african shop bí kò má tọrọ èlùbọ́ pé ṣé kò má mélèé lọ ṣé kò má mórógbó yẹn lọ o ò ní fẹ́ sanwó o ò yóò náà ò jẹ́ èèyàn náà ayé náà àwọn fáǹsì wèrè wo ló impress fuck you motherfucker. <laughs> Abado. ìgbésí ayé bí mo ṣe miṣẹ́rẹ́ yìí láti ìsìn lọ kẹ bẹ̀rẹ̀ sí ni máa tán lé kẹ bẹ̀rẹ̀ sí ni máa tán lé tẹ bá sùn láàárọ̀ ẹ tọ̀ sára tẹ bá sùn lọ́sàn-án ẹ tọ̀ ń lé <laughs> tẹ bá sùn lálẹ́ ẹ tọ̀ ń lé tẹ bá wà lórí ìjókòó ẹ bẹ̀rẹ̀ sí ní tọ́lé tẹ bá wà lórí ìdúró ẹ bẹ̀rẹ̀ sí ní tọ́lé tẹ bá ń jẹun ẹ tọ̀ sára tẹ bá ń momi ẹ tọ́lé tẹ bá ń fa sìgá ẹ tọ́lé tẹ bá ń fa gbó ẹ máa tọ́lé. tó bá ń ṣe ṣòǹkọ́. àwọn kan sọ wípé mo gúrò níbi kọ́mẹ́dì ṣẹ́gbọ́ èmi ò sì fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe kọ́mẹ́dì o ẹ̀yin comedian ẹ tètè wá búùkù mi o ẹ wá ṣúùtù skit pẹ̀lú mi mo gbúdò ẹ gbàgbé ẹ mo mọ kọ́mẹ́dì ṣe o àbí kẹ́mi náà máa ṣe kọ́mẹ́dì ni ẹ̀yin comedian ẹ wá ṣúùtù skit pẹ̀lú mi mo mọ kọ́mẹ́dì ṣe gan o ṣẹgbọ́ ó yá ẹ wá gbé mi ṣẹgbọ́ ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi o indọ́tírì ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi o indọ́tírì ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi o insta blog ẹgbẹ́ mi àti tó kẹ́ alignment. kẹrí nǹkan tá à ń sọ títí ẹ ti ta títí ẹ ti bàjẹ́ ah, kò sí ẹni tí ò lè wẹni sí lára ẹjọ ẹ tún fún mi ní fídíò mo wá fídíò omi tí zazu náà ti dráàgì ìyá ẹ̀ dànù. Eh, ó tún ti wọlé ó tún ti wọlé ó ní Tòkunbọ̀ mo fẹ́ dú ẹ yàyà ló tó wọlé yẹn jẹ màmá bẹ́ẹ̀ pín ní gbogbo ẹ gbogbo àkáǹtì yẹn máa lọ sẹ́ẹ̀ another àkáǹtì tó tún gbé wọlé yẹn o. ṣé ń gbọ́ ẹ̀ ń gbẹ́ lẹ́lẹ́yà ẹlẹ́sìn àgbàgbàjẹ́rà òkú ó tún ti lọ sí wọn máa ṣe àkáǹtì tí ó pọ̀ o mo ti blọọkì yàyàdá mi láre ó tún gbé yàyàdá mi wọlé ó ní tòkunbọ̀ mo fẹ́ du ẹ. ọmọ ọmọ yìí kò. ṣẹgbọn wèrè. dòdòdòdòdòdò lè tètè rí ẹmú tí ì bá dùn ẹ ẹ má ní kó má dùn mí yẹ kọ́kọ́ blọọkì àwọn ẹgbẹ́ mi ọkọ kọ́kọ́ láì kéèyàn òun pẹ̀lú ẹgbẹ́ ẹgbẹ́ ọmọ ẹ̀kejì àbí kẹta òun ló ń sọ o fún yẹn o ó fẹ́ dóhùn kí ló wá ṣẹ́kù lára ẹ̀jú kákàsì lọ a ní tiẹ̀ ti ta tiẹ̀ ti ta ọlọ́run ti normalize ẹ̀ sí yẹn lórí ìkànnì yìí aláyé ta aláyé bá a bẹ́ẹ̀. àyàwó àbá náà tó ń ṣe fọ́ wọn ẹ̀ lórí social media ìwọ tó jẹ́ pé ó ti dín nǹkan nulẹ̀ lórí Facebook kọ́ bá bí ọmọ òòjọ́ lè ní wọn kí yẹn sí tètè láti drag ẹ láti fi ọ̀rọ̀ bá yí ẹ jẹ́ wàá máa bá wọn yọ níyà bàbá oníbàbà ọmọ wàá wish láti live your life táwọn tó bá wàá live ìwọ játijàti olóòrùn orí tó ń sọ fọmọ twenty something bíi thirty something pé ó fẹ́ do ẹ níbi títí ẹ ta dé wà á lọ sórí Instagram wà á pé àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tán lógo tí wọ́n ní prospect wà á bẹ̀rẹ̀ sí ní bá wọn láyé jẹ́ pollute mind wọn wà á máa sọ pé wọ́n ń ṣe sex sex yeah, sex nine tàbí kí ni wèrè ẹ máa ń pè wà á máa lọ síbẹ̀ wèrè á máa sọ pé kán wá dú ẹ kí wọ́n máa imagine pé wọ́n lè kí bọ́ọ̀sì wọn àwọn náà lè kí ẹ ẹ̀sìn wo ló dorí burúkú tó ń ṣe yìí lọ ayé ẹ ti ta tiẹ̀ ti bàjẹ́ orí yín ò tí pé. jẹ́ tún bẹ́ẹ̀ pílé eléyìí. mọ̀mí ẹ sábà dàrú kí ló ń pè yín. sotún gbá yí ẹ. ẹ bímọ tí ń yan ni ẹni kò lè mọ iye ni. sotún gbọ́. bàtà pé olóṣó làwọn ọmọ yín. tó gbọ́. ìtójọkùnrin olè ìtójọbìnrin olóṣó. ó yá náà ẹ̀yin náà ẹ ti ta gbogbo bọ́ọ̀dì yín tán. don't sell your body finish. kákàsì ló kù ọmọlọ́lá mi sọ fún. mama from Nigeria ẹ ta bọ́ọ̀dì yín wọ Londonia àbí Amẹ́ríkà náà because I àyẹ̀ sí iṣẹ́ àdúrúṣùà ẹ ní sóríire o. àṣẹ. ẹ ìdúrúṣùà kò dáa inú I go die, èmi bọ́rí tèmi ni o mo lè ń ṣe sàárà ẹ lè fàgbò bọ́rí ẹ lè fi eh, ẹ lè fi màálù náà bọ́rí ní ìṣèlú bá ti wọ̀nyí ká fi bọ́rí ẹ lè fẹ́ ṣe náà bọ́rí bọ́rí ẹ mami ẹ sábà dàbí kí ló gbìn yẹn ti fẹ́ o wọ́n dùn yọ wòtòwòtò don too much ẹ̀yin dẹ́tí ah. fo bòbò jẹ́ ẹ fo bọ́ ẹ bọ́ bí òbò báyé jẹ́ tó wá fò bòbò ọ̀hún jẹ́ náà kí lẹ fẹ́ lẹ́nu kí lọ fẹ́ lẹ́nu láti ṣé <laughs> you dey hear show wine ni yàtọ̀ sí àwọn ọmọ játijàti rédèrèdè tẹ́ lórí social media you hardly find anyone dragging Abike here and there kò sí ọmọ náà because mi kì í kọjá àyè mi gbùgbésí ayé ẹ bó ṣe rí rédèrèdè rádaràda wo ẹ̀sìn tó ń jẹ left right left right ẹni tó bá mọ ibi tí yàyà gàmbàrí i'm saying this online let me say it in english if you know where this boy lives yàyà gàmbàrí please don't hesitate to come into my inbox. hesitate hesitate. and i give you a reward if your information is authentic is authentic i'm not muslim if you want to go fracas you must be occultic ready to fight ready to face the music ready to face the consequence oníkànnì dà fún yẹ bóyá olú ti fẹ́ dá fún mi náà èmi wà nílùú òyìnbó ọmọ ọmọ mi wà nílùú òyìnbó ọmọ mi wà nílùú òyìnbó wọn gun mọ́tò over eighty million euro. shut up àwọn wèrè wo ló máa ń sọ̀rọ̀ sí létí ṣé gbogbo ẹni tó wà ń lo òyìnbó tó ló dáa fún ni kò ń ṣe most ẹ̀yin tẹ́ wà ń lo òyìnbó yìí náà lẹ́hàn ṣe bí hungry lion mọ́ ìyá olówó yìí ó dáa fún yín lẹ̀ ṣe bí hungry lion àwọn tó wà ní èkó wọ́n ní dignity wọ́n ní honour wọ́n ní self respect ju yín lọ ṣé bóun lẹ ń drag ẹ mọ́ra yín lọ́wọ́ lẹ fẹ́ para yín torí ìyẹn olówó yìí ẹ̀dẹ̀ wá ń lo òyìnbó ó dáa fún ẹ lọ ara èkó wá ń gbé aṣọ fún ẹ ló bẹ̀rẹ̀ sí ní worship ẹ lẹ́yìn tó bú búbu tán ló kó ọ̀rọ̀ ẹ jẹ lo jẹ̀gbẹ́ díẹ̀ ló kó ẹbí ẹ mì ó dáa fún ẹ nìyẹn ó dá fún ẹ ló wà ń lo òyìnbó lódi tọ́ọ̀gì wá wọṣọ lọlé èèyàn lọlé gbá lọlé àwo wà ló fẹ́ lọ nà wọ́n mọ́lé ó dá fún ẹ lo òyìnbó ayé ẹ dá òun ló yanṣẹ́ ìbàjẹ́ láàyò yèyé má fojú rire má fetí gbọ́ re má fẹnu ròyìn re ayé ẹ dá oréyàn bí ọmọ bíbí re ní ẹ ló dìdàkudà tó dà yìí kalẹ̀ fàgbáyé ìwọ títí ẹ ti ta olòṣì aláṣọ pípọ́n aláìlójútì ẹlẹ́sìn àgbáyé jẹ́ máa bẹ́ẹ̀ wá àwọn tó ń bú ẹ kiri ní ọ. tún ní gẹ́ẹ̀ kan adá àbí kí náà ń pe gẹ́ẹ̀ yẹn ìyẹn náà tún dàgí ẹ̀ jágajàga rédeèrèdè ọmọ adá kan báyìí ṣé adá lórúkọ ọmọ lédì kan lẹ́nujọ́ mẹ́ta yìí tí ẹ ní kí lẹ rà kí lóun rà lọ́wọ́ yín tẹ̀ ń sọ pé òun òun àgàn àwọn ọmọ yẹn kàn ń fa ẹ̀yà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ó ń ṣe ẹ̀sìn kiri ni àwọn èèyàn ti lọ kọ́ọ̀lù irú alàgbà Gabriel when you went for him recently pé kó má dẹ lóhùn kó lórí burúkú ẹni títí tiẹ̀ ti jóná òun ni ẹ́ tó jẹ́ pé àwọn ọmọ ológo àwọn èèyàn tó ní prospect in life àwọn èèyàn gidi successful people that carries glory àwọn ló máa ń go for because títí ẹ ti ta òòrí wọ̀rọ̀ kan fi ṣàdáyé ẹ ti ta ẹ̀sìn ti bá ẹ ẹlẹ́yà ti bá ẹ ìwọ kan náà ló máa jókòó lórí láìní bó ṣe ń bọ́ pátá ló máa máa bọ́ búra bó ṣe mú kó ló máa máa yọ ọyàn jáde wàá máa tẹ orí ọyàn ẹ irú iṣẹ́ ẹ̀sìn iṣẹ́ ẹlẹ́lẹ́yàwó ló yàn láàyò irú orí burúkú wo ló dé bá at the age of sixty two olóbùkún tá a gbọ́dọ̀ fi tọrọ tá a gbọ́dọ̀ ní láǹtí tá a gbọ́dọ̀ nílẹ̀gbọ́n òun ní ẹ́ àwòkọ́ṣe wo ló wà lára ẹ fáwọn ọmọ kéékèèké tó ń ṣe bí alára àwòkọ́ṣe wo ìyá ń dìbàjẹ́ ẹni títí ẹ ti jóná tó ti ta tó ti rà kí ló wà lára ẹ táyé fẹ́ kọ́ ayé ẹ ti ta paopáopáò ó ti bàjẹ́ ó ti rún fún ẹ. kò sọ́mọ tó máa ti ara ẹ jáde títí wọn ò ní ta wá ọmọ tó ń rèé orí burúkú òun náà ni gbogbo wọn ṣì ń ṣe di ọ̀la wọn rí wòwò ọjà kíní kan bá wọn irú rómọdé wo ló jẹ́ kó wá kúkú máa lọ sí bíṣì kó máa wọ pátá yẹ́lò pátá blue bíi tiwa kó cross leg kó máa sọ pé ókè o ò ń lọ fún swimming lẹ́ni o ìyẹn sì ń dà wàá sọ pé bóyá o kàn ń fòṣì create content bó tó bá jẹ́ ti pé kó bẹ́ mélòó kó bẹ́ mọ́tò ọ̀hún tí ẹ ti bàjẹ́ arabu kan náà yìí ni lójoojúmọ́ arabu ni èébù ti tèmi sì regular ni mo kàn máa ń fi ẹ ṣe yẹ̀yẹ́ torí tiẹ̀ ti ta ìwọ o ti pa irọ́ mélòó ń bíbáyìí ẹ̀wọ́n ni wọ́n wẹ̀ lẹ́kọ̀ọ́ bó bá lọ sẹ́kọ̀ọ́ ayé ata mo ti lọ́bọ̀ lọ́bọ̀ lọ́dún yìí lẹ́ẹ̀ márùn-ún sẹ́mẹ̀fà ọdún kan yìí tá a wà yìí mo ti ra multiple ticket inú ẹ̀ fáwọn ọmọ nǹkan tí aláya pọnrin máa pọ́pọ̀ ìhó lọ́dọ̀ bí ẹ lè dánwò nìyẹn níjọ́ lọ́mọ kan o mo ti ṣeré lọ mo ti lọ mo ti bọ̀ mo ti lọ mo ti bọ̀ ní ìdẹ lọ ṣeré lọ́hùn bóyá kò yẹ ẹ ọ̀rọ̀ mi ò lè yé yín ṣe mọ̀ págún bàjẹ́ yín ẹ̀ kí n lódó ojú yín kì í sì rí nǹkan rí bẹ́ẹ̀ bá rí ètò dáná ọba ẹ̀ máa ní kò rí bẹ́ẹ̀ kó dá ni ìhun tẹ́ ẹ̀ ní tẹ́ ẹ̀ lè sáré kẹ́ ẹ ní láyé yín òun lẹ́yìn máa ń fẹnu ṣátánú àwọn èèyàn ìwọ tó ò ní róòjì aláyérún aláyéta bíi tìsàlẹ̀ pọ́ọ̀tì jọ̀lọ́fù ráìsì ẹ̀ńtọ́lọ́ntì alákà ìwọ alákìísà aláṣọ pípọ́n alára rírùn olóòórùn oníbọ́dí odò ìwọ kleptomania tó jẹ́ pé wàá máa jí nǹkan káàkiri ni gbogbo nǹkan ní nǹkan ló máa ń wọ̀n kó fẹnu bá tèèyàn jẹ́ kó blackmail kó lọ máa gbowó lọ́wọ́ wọn ìgbésí ayé àwọn ọmọ ẹwà dání orí wọn fi yangàn wá lọ máa jí fọ́tò graduate ọmọ ọlọ́mọ níta ìjọ tí wọ́n ti ń bí ẹ́ skúlù wo làwọn ọmọ ẹ lọ òkóbó ẹ òbí mọ sí tòsí rí ṣé èjì tó ọmọ ẹ wà ló yẹ kó ṣe má sọ pé ọmọ ẹ ń lọ school of kìnìkan kìnìkan àmọ́ èjì tó yẹ káwọn ọmọ kí wọ́n graduate nílùú òyìnbó tó bá jẹ́ immediately bọ́n ṣe ṣe tán school ni kí wọ́n lọ college ni àmọ́ èjì same èjì ni gbogbo wọn ń ṣe tán kò sí ìwọ ṣẹ̀ṣẹ̀ wá ń polongo títí àti bíi twenty five kan ló wà nísìn nígbà tó ra ọjọ́ alẹ́ fún wọn ò fojú ẹ̀ sí ọjọ́ àárọ̀ wọn gbà tán bẹ̀rẹ̀ kọjọ́ ọ̀sán lè san wọn kan lè rí gbà lò lálẹ́ bí wọn lóò ṣe rọ́jọ́ alẹ́ lò tó jẹ́ pé ayé àwọn òbí ẹ̀ ta wọn mójútó ẹ olọ́jà tíkẹ́ẹ̀tì bus conductor ní ẹ o ò réèyàn bí ẹ bó o bá réèyàn bí ẹ gbèsè ayé ẹ ò ní ta kó bàjẹ́ báyìí sórí social media sixty two àwọn ẹgbẹ́ ẹ mo sì máa ń sọ pé màmá tó wà lamẹ́ríkà yẹn màmá màmá níkì màmá àbí màmá níkì ni màmá yẹn ìyá gidi ni ìjọ kò lọ ta lu màmá yẹn màmá yẹn olóhùn á fi ìbọn búlò orí ìyálà ìjà ẹ̀ pé kò wojú pé kò má sìn wí sọ́dọ̀ òun you get intimidated by everybody ṣàṣà lèèyàn tó ò tí bájà tí wérewère nǹkan burúkú tí wọ́n fi kàn ẹ́ àjàǹbùlà kó má jà kiri kó má tẹ́ kiri ṣàṣà lèèyàn tó ò bájà kí lorúkọ àǹtí tó ń sọ̀rọ̀ níbà tó àǹtí tó padà tún gbé wá lẹ́nujọ́ mẹ́ta yìí tó ń tẹ̀lé aláṣọ àdúrà ó sì ń bí lórí live chat pé ẹ gbọ́ mo bú yín rí ta ni ò ibi tó ti bú àǹtí àbíkẹ́ communication ta ni ò rí kí ló ò fi wé ṣé bó tún sọ àsọkò jẹ yìí ni tó bá fẹ́ close mọ́ àwọn èèyàn gidi inú ayé wa kọ́kọ́ bá àwọn jẹ́ wàá rárá bú fún wọn just because o try láti close mọ́ wọn tó àbá ti gbà fún ẹ tí wọ́n define class fún ẹ pé agbo kì í ṣẹgbẹ́ ọ̀dà ẹ̀yin ẹgbẹ́ aláṣọ pípọ́ ẹ aláṣọ pípọ́ lẹ́yìn ṣàṣàlẹ́ ní tó fẹ́ bá yín ṣe gbogbo impression ten create lórí Facebook it ain't gonna last long because that's not your original character èéfín ni wà ta ló bá ṣọ̀rẹ́ táàrin ìwà àti wọn ò bàjẹ́ nínú ibẹ̀ yẹn àwọn yẹ̀kínì tó máa fi ń ṣakọ́ngbà yẹn tẹ́ bá rí wọn à immigration officer ni wọ́n o kinní kan ni wọ́n lamẹ́ríkà o wàá máa sọ̀rọ̀ bí ẹni pé ẹ̀ iṣẹ́ tó ń ṣe kò sí rẹ̀ ìjọ́ tó máa yẹ̀yẹ́ wọn tó máa wọ́ wọn kọ́ ta ló fà mọ́ra tí ò yẹ̀yẹ́ títí tí wọn ò ta around yẹ kò tí ì sí olúṣọlá yusuf tó máa wálé tó yẹ pé àdánì kan gbé àdánì kan gbé tó rẹ ẹnikẹ́ni bá ṣeré òṣó máa ló tíyẹn máa wá jókòó sínú ilé bẹ́ẹ̀ ṣe ṣe bí ó rárá bú fún ni àwọn tó kùnà máa rárá bú fún wọn àwọn làbákẹ́ tó máa ń gbóúnjẹ gbẹ́ja gbígbẹ fún ẹ̀dá láyé jọ òun gbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn tó ṣẹ̀ wálẹ̀ sí wọn lè mẹ́ni tó ń jẹ́ làbákẹ́ àti kọ́ládé ìdòwà ní máṣáwọn. nígbà tó ń jẹ́ nǹkan kan tó ń já mọ́ anything nínú ayé àwa ló lọ́ọ́ ra àwọn fúrẹ́mù ọba lè dé oṣù òdì gíláṣìsì wàá máa fi kọ́ àwọn ọmọ jẹ̀ka àwọn stark illiterate àwọn low body àwọn low lifer àwọn dirty low lifer wàá máa fi kó wọn jọ àwọn yẹn náà máa ṣe mi, wọ́n ti lọ́ọ́ ń sẹ́rí mọ́ ẹ̀yin ará èkó ẹ jẹ́ sọjí kò ń ṣe gbogbo ẹni tó wà lóyìnbó lẹ fẹ́ dàbí wọn kò ń ṣe gbogbo wọn lẹ fẹ́ fọlá wọn tọrọ bẹ́ẹ̀ fọlá mínú wọn tọrọ àfàsẹ́yìn lẹ pè fúnra yín ta ló fẹ́ fún wóorù Tókunbọ̀ yìí tó fẹ́ fọlá ẹ̀ tọrọ ṣé èrí tẹ̀ rá àwọn Tóyìn Tòmátò àwọn àǹtí Lọlá Ìdíjẹ àwọn ìyá aṣáájẹ gbogbo wọn ṣé wọn wà mọ́ presentable lágbàlagbà ju eléyìí oníradàradà onídọ̀tí aláyé bàjẹ́ yìí táwọn kan bá máa wá sọ wá ní ìyá oníyà òun náà wọ́nà àtijẹ́ ìyẹn orí burúkú tó ṣe yẹn jẹ́ṣẹ́ MC tí ó jẹ́ iṣẹ́ MC tó fi wọnú àti jẹ nírúdà yìí ó ń ṣorí burúkú ó pàǹtètè òfò ó pàǹtètè ìbànújẹ́ ó pàǹtètè ẹ̀sìn láàrin ọjà ẹníyẹ oníyà òun náà wọnú àti jẹ ni ìbáṣepàkọ bí ọmọ yín ló má sọ yìí ẹ tó fàyà tó purọ́ ọmọ tó rárá bú fún ẹ̀yin wèrè olórí burúkú tẹ́ ń sọ̀rọ̀ ẹ bá máa sọ pé ìyóníyó wọnú àti jẹ kọlọ ń fi jíjẹ àti mímu ẹ̀yin náà tẹ́ ń sọ bẹ́ẹ̀ kọlọ ń fi àtijẹ àti mu yín síbi tó ṣòro bí tẹsán wà bíi títí ẹ ẹ ṣàmì abẹ́yìn wọnú àti jẹ ni for everything tí yàn bá ń ṣe there must be modesty there must be some you know traces of decency nínú ẹ̀ kí ni nǹkan tí wèrè yìí ń ṣe tó ń wu yín lórí ó bu ọba ó ń wọnú àtijẹ ó bújó yìí ó ń wọnú àtijẹ ó bá tọmọ lọmọjẹ ó wọnú àtijẹ ni ìbáṣepọ̀ àwọn ọmọ yín náà dùbú wọn lọ́nà oríire wọn ẹ̀yin ò bá sọ pé wọnú àtijẹ àbí ẹ olori fi pè bá je. wèrè yèyé má fetí gbọ́re má fojú ríre má fẹnu ròyìn rí ọ̀fẹ́ Facebook ọbáyá wà ní fiẹ́lẹ̀ wàláì bí bàbá kábíyèsí ń bá sọ mo máa ń sọ pé bàbá ẹ gbójú bí ẹyọ kan èmi ò ní lè filẹ̀ kò dí mi lọ́wọ́ kí n má débi ṣe rere mi láyé wàláì mo wà focus on the side i'm not distracted mo sọ fún ẹ pé àgbo target tí mò ń sẹ́ẹ̀tì fúnra mi yearly gbogbo ẹ̀ pátá ni achieve ohun tó wùn yín òun mi tó wùn yín ò gbọ́dọ̀ wùn yín ẹ rántí pé bí ọ̀tọ̀ọ̀tọ̀ láti jọ ń bọ̀ different backgrounds ó ṣòro àwọn òbí jákujáku ìyá ẹ tó jẹ́ ìgbẹ́kú ìyá ẹ tòkunbọ̀ ní Dublin ó gbàgbé ẹ̀ ní sí hospice ó kí ń lọ wò tí ìyá yẹn fi jáde láyé ò yọjú síbẹ̀ ọ̀dájú ní ẹ̀ ọ̀dájú ọmọ ọ̀dájú abiyamọ ìwọ tó jẹ́ péjọ́ tó ti ń ju ọmọ jáde ń di ẹ báyìí ló ti ń fún wọn jẹ fáwọn tó nílé ayé fóṣófàjẹ́ ló ti gba èpè ló ń gba ègún sórí wọn láti ibi tó ti lọ́nbà àwọn èèyàn láyé jẹ kí ló wà wà nù gbèsè ayé ẹ̀ ta fẹ́ kọ́pì olórí burúkú igbó mayana igbó igbó dùgbà aláṣọ pípọ́n kò sí ohun tó wọ̀ tó fì tiẹ̀ wọ́n dá nkárà gbogbo ẹ̀ sí ẹ lọ́rùn bẹ́ẹ̀ wọ́n dá léèsì fún ẹnu gbà ìyá àbàdàn gbogbo ẹnu àjẹsẹ ni alọ́nilọ́wọ́ gbà ẹ bá mi ṣẹ́ẹ̀kì ẹ̀ ó wọ̀ online how many strokes of cigarette ló ti lọ lẹ́nu how many stick ẹ bá ń ṣẹ́ẹ̀kì ẹ̀ á ti fi vape kún láàrin bá àbí kó ti yígbó tó tick mo sọ fún ẹ pé ó máa dùn ó rí pé èmi kàn máa ń ṣeré lọ́jọ́ tó bá wù mí mo tún bọ̀ lórí ọ̀tún ẹ ikú pa ẹ ẹ gbá ẹ wà bí báyìí mo ti nù ẹ débi tó dùn mọ́ mi inú lé ní so mo wà happy pé kó bẹ̀rẹ̀ ṣó antecedent mi gbogbo antecedent mi ló beautiful ayé mi mo fi Ọlọ́run bá búra àwo kan tí ò lè fọ́ tí mo fún ya tó lè nù ṣe ara yín tẹ́ pé tẹ́ bá ti play ẹ̀ lè jẹ́ èèyàn láyé òun lẹ́yìn ọkàn yẹn dírọ́ ọmọ má jẹ́ kó sọnù mo sọ fún ẹ gbogbo èyí tí mò ń júlẹ̀ fún ẹ̀yin náà àwọn ọmọ ọmọ ọmọ ẹ náà ṣíṣì máa wọ́n máa lò fáwọn ọmọ ọmọ ẹ tán bá fẹ́ ṣe bẹ́ẹ̀ fáwọn ganu ayé wọn àfi já wọn wálẹ̀ sínú kòtò pé wá gbọ́ làbárí ìyá ìyá yín ẹ wá gbọ́ làbárí ìyá tó bí yín kò sí Yorùbá kankan tó lè affiliate ara wọn mọ́ ẹ̀ torí o ti bà gbogbo ilẹ̀ Yorùbá jẹ́ o ti forí gbèpè o ti forí kó ègún tókun bá bọ́dẹ rìn tí ẹ ti ta ó ti jóná àlùjọ ẹ ó ti jóná kò ṣúọ̀ fún ẹ o ti fi ayé ba ọ̀run ẹ jẹ́ o ti fi èní ba ọ̀la ẹ jẹ́ o tún fànánà bèní ẹ jẹ́ kí ló wá ṣẹ́kù fún ẹ tó fẹ́ lò ó yèyé má fetí gbọ́ re má fojú ríre má fẹnu ròyìn re ọ̀fẹ́ Facebook hmm? ẹ̀gàn máa pẹ́ kóyin má dùn ah mọdé yóò réyàn sọ fún ẹ ẹgàn òpẹ kán yín má dùn wà láìtàláì abẹ́rẹ́ àbíkẹ́ ti lọ kọ́nà òkun tó di àti hmm? lọ káfárá tó já o kò ń sáré léra ẹni. E mo bá ti bẹ́ẹ̀ wí tó bá ti wùwà burú jẹ́jẹ́ mi mo jókòó tó kọ́kọ́ wá bá mi o ṣó mọ̀ pé rẹ́gúlà ìbú tèmi ni pé ó dọ́ba orí ògbadé wọn ò fẹ́ wọn ò kan gbogbo yẹn mi ò jẹ́ lẹ́jọ́ bóyá bẹ́ẹ̀ mi ṣe fẹ́ nìyẹn mo ní ṣèyàn òtítọ́ yín ní response ni mo kọ láì bí inside check ni ohun tí mo sign láti lẹ̀ nìyẹn kò dẹ̀ sí difference níbẹ̀ kò sọ́fíìsì tán ti ń fáwọn méjì kí gangan ní sálárì gbà iṣẹ́ tí kálukú bá ṣe ló máa jẹ jẹ kọ́kọ́ já ẹtán lórí yẹn sórí pé kò sí yàtọ̀ ẹ tí ilé bá dẹ̀ ti di ilé alágbolé kò sí yìí kankan same level level everybody ẹ gbàgbé bó ṣe ń lọ nǹkan tẹ̀ ń wò níta so ṣe pé kò séèbù bì yẹn rárá mo ti já ẹtán lórí yẹn pé self dedicated side chick ṣe pé kò séèbù bẹ́ẹ̀ mo ti sọ eléyìí fún yín sí láti bí ọdún kan sẹ́yìn pé ẹ fún mi léèbù mi tẹ́yìn máa fi gba ọ̀rọ̀ òṣònú tó máa pààyà yín mọ́lé àmọ́ tí àwa bá lè sa chíkì lọ́bẹ̀ yẹn tí àwọn ọmọ tìẹ́ dẹ̀ ń dóko dọ̀tí tó ń fi wọ́n fáwọn ọmọ ìyàwó àwọn ẹrú àwọn èèyàn játijáti jẹ́ kọ́ ọmọ ẹ náà kó step up game ẹ̀ kò sọ́wọ́ ìyá ìwọ ìyá kò tẹ̀lé ayé débẹ̀ bóyá tọmọ ẹ náà tó bá tún try bọ́ gbogbo ibi tó pín àwọn ọmọ ẹ sí tán dẹran ẹran ọ̀ṣọ́ tí wọ́n pín wọn kúnnukùnú tìfún tìfún kí ló jáde lára wọn àfi kó jókòó kó má ṣe bàjẹ́ ojú ayé ìyá àbàdàn ṣe ìyàwó fún ọmọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àfi kí wọ́n jí wedding picture àfi kó jí graduation picture kó jí ṣọ́ọ̀bù kó jí odidi ọmọ gbé kó sọ pé ọmọ ẹni ṣé mi mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa play kíní ẹ̀ ojú gbogbo àwọn tí wọ́n ń wò wáyé náà ló ṣe jẹ́ n tún lọ wá ẹjọ́ ẹ bá ibo ni fídíò ibi tó ti ń sọ pé ọlámilékan màmá rẹ o mi ìfẹ́ fẹ́ mi ìfẹ́ bẹ́ẹ̀ ó ti ṣe nǹkan ẹ̀sìn tẹ́pẹ́ kò lè tán lẹ̀ lórí kan nìyí. jẹun bo ló wà yẹn náà o ọlámilékan màmá rẹ o ẹ̀yin lẹ mọ̀ ọmọ yín tẹ̀sán pókú ìwọ ló mọmọ ẹ tó ya wèrè. igbó yẹn ń kọ́ ibo la fẹ́ gbé sí tòkunbù àjọmọ gbé ajíṣọ́bù ayáṣọ ayáwó jẹun ayáwó ṣẹ̀ṣọ́ lọ́wọ́ fàrídà six hundred thousand ìwọ nìkan ló fi rẹ́kọ̀dù olówó tí sì ń yáwó lọ́wọ́ ọ̀rẹ́ ọ̀tá rẹ̀.